wọ́n yípo mọ́sálásí mọ́ wọn lọ́wọ́ ọ̀yà lálẹ́ àná mo kírun bí mo kírun bí lálẹ́ àná ẹ̀ ń sọ pé Musailimatu lè kàdáàbì ẹ̀ lé ọlọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí wọ́n sọ wọ́n jẹ́wọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bọ́ sí báyìí wọ́n bọ́ sí báyìí ẹ̀yin tẹ́ ẹ gbẹ́nu tì ẹ̀yin tẹ́ ẹ gbẹ́nu tì kí ni sáǹdì sí yín wọ́n ní eh, ọ̀rọ̀ yẹn dojúrú mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n wàláwà lámù eh, wàláwà lámù ni ọ̀rọ̀ pọ́lọ́mbá yẹn sọ̀rọ̀ lẹ́yìn ànábì wàláwà lámù ni ok o. bí àmírò ogun àwọn mùsùlùmí ṣe kọgbú sí àwọn yòókù ẹ̀ nù pé kí ni ká ṣe báyìí gbogbo wọn ni ká pa ni tàbí ká yọ àwọn wàláwà lámù lẹ̀ wọ́n padà pa wọ́n ni kí n ti rùn kò fi lè tán lẹ̀. kì í wá ṣe Musailimotuli Kazabi ló sọrú ẹ̀ rí gbogbo àwọn tó sọrú tí ilẹ̀ rọ ń sọ ìpátá nínú ìtàn ìsìláàmù pípa ni ẹ máa pa wọ́n. ìjọba ìsìláàmù ni ó sì pa wọ́n not individual not an individual not a imam not electoral but the government the Islamic government níbi tí bẹ̀bá ti ṣẹlẹ̀ ẹni yòówù tó bá ní òun wòkè hàn ọlọ́run bò ń sọ̀rọ̀ tàbí òun wọlé hàn ọlọ́run bò ń sọ̀rọ̀ tàbí lẹ́yìn ànẹ́bíwá sallallahu alayhi but unfortunately we are in Nigeria Nigeria is a secular state or democracy state or whatever n ṣe máa So even though Sharia court tó Nigeria, Nàìjíríà kò ní àṣẹ ẹlọ́pàá lágbájá wọ́n gbé Supreme Court wọ́n gbé sí òkè ṣẹ̀ríà court àti sharia court of appeal therefore kò síjọba tá a lè fẹjọ́ ìlẹ̀rọ̀ sùn tó lè yanjú ìlẹ̀rọ̀ that is fact number one fact number one in fact tíjọba bá fẹ́ gbé ìlẹ̀rọ̀ wọn ò ní gbé lórí ọ̀rọ̀ pé ó pera ní nǹkan tí ò jẹ́ nínú ẹ̀sìn Islam ẹ̀sùn tí wọ́n lè fi gbé òòta yọ pé àwọn èèyàn ń kú sí ojúbọ rẹ̀ lọ tọ́nà sì confam ẹ̀ pé ṣé wọ́n máa kú sí UCH ṣé wọ́n máa kú sáde Ọ̀yọ́ ẹ̀rìn tí wọ́n bá rò wá sí ọ̀dọ̀ ọ̀hún tí wọ́n bá kú kí ni difference ohun tíjọba lè fi gbé kò kọjá aspect tó jẹ mọ́ crime tó jẹ mọ́ crime ohun tíjọba lè fi gbé nàìjíríà nìyẹn ọtí pé ọlọ́lọ́run bò ń sọ̀rọ̀ ẹ mo gbọ́ ohun kan pé mo lálàá pé ilẹ̀ rọ̀ bí mo kàn fẹ́ lagún nìyẹn kò kan ìjọba nàìjíríà lọ́wọ́ kò kan ìjọba nàìjíríà lẹ́sẹ̀ ìjọba ìsìláàmù ló kàn ìjọba ìsìláàmù tó sì kàn rèé kò sí nàìjíríà. ok now So tiwa wá tán bá nu kò parí o kò parí lóòótọ́ la níjọba lóòótọ́ ni a ní ìjọba tó lè fi ẹ̀sìn gbé ìlẹ̀rọ̀ àti àwọn ọmọ ìjọ rẹ̀ ìdájọ́ mi tún bẹ o tó kéré sí ìdájọ́ pípa ìdájọ́ pípa wà bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè ṣẹ̀ríà Islam àmọ́ nígbà tá a ti sí ní orílẹ̀-èdè ṣẹ̀ríà Islam. ìdájọ́ mi lọ̀rọ̀ kan báyìí kí ni ìdájọ́ náà ìdájọ́ náà ni pé ohun tó mú kílẹ̀rọ̀ wọ ipò kíjọba ó gbé ńlẹ̀ kí wọ́n sì palẹ̀ ẹ̀mọ́ ńlẹ̀ àtòun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ òun ni pé ó ti sọ àwọn ọ̀rọ̀ tó bẹ̀sìn jẹ́ ó ti ní àdìọ́ kàn tó tako àdìọ́kàn wa tó tako wa. ó ti sọ àwọn ọ̀rọ̀ tó tako ẹ̀sìn wa ó ti ní àwọn àdìsọ́kàn tó tako àdìọ́kàn Islam. ẹ kàn jẹ́ rán yín létí àwọn díẹ̀ nínú ẹ̀ àwọn díẹ̀ tí mo fẹ́ rán yín létí nínú rẹ̀ yẹn àwọn yẹn ni mo fi gbé o ni mo fi construct àwọn èpè wọn á fẹ́ rán yín létí pàápàá ìwọ tó sì ń gbọ́ mi for the first time kí ni claims tí ìlẹ̀rọ̀ claim. kí ni àwọn àpèmọ́ra tí ìlẹ̀rọ sọ kó jẹ́ tòun òní mo fẹ́ máa mú wáyé o. ìlẹ̀rọ ó ní ẹni ni òun. ọbẹ̀ rẹ̀ báwọn. lẹ́yìn náà sọ mùsùlùmí ni òun ẹni ọlọ́run ni òun. lẹ́yìn náà ìlera wa sọ pé òun ni òun ni ọlọ́run kò tún sẹ́ni tó tún ni ọlọ́run mọ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. bákan náà ó fò kúrò lórí ìyẹn ó ní òun ni khalifa gbogbo àwa mùsùlùmí. khalifa tó péré ń bẹ̀ yẹn ó fi ṣe dèédé ànábì ni o mò ń bà wá ka ọ̀rọ̀ ẹ̀ jáde ara àwọn claims ẹ̀ nìyẹn. lẹ́yìn náà ìlẹ̀rọ sọ pé ọlọ́run tó gbé ànábì Musa dìde ló gbé òun dìde ọlọ́run tó gbé ànábì muhammadu dìde sallallahu alaihi wasallam ló gbé òun náà dìde ṣẹ́ẹ́sì rí pé ipò kàlífà rẹ̀ ó ti kúrò ní ipò kàlífà sùmùrà ó ti kúrò ní ipò kàlífà ontìjàníyà ó ti kúrò ní ipò kàlífà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ló gbóhùn dìde ọlọ́run tó gbé musa dìde aleyhisalam ọlọ́run tó gbé anabi muhammadu dìde sallallahu alaihi wasallam ló gbóhùn náà dìde hmm. lẹ́yìn náà. ìlẹ̀rọ̀ jẹ́ ká yé wa pé gbogbo àlá tó ń bá ti lá ọlọ́run fi bá òun sọ̀rọ̀ ni. ó sì gbé ọ̀rọ̀ náà sípò ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ bá pàdé èyíkéyìí ọmọ lẹ́yìn rẹ̀ ohun tí wọ́n mọ̀ sọ ni pé ọlọ́run sọ pé tó sì já sí pé àláìlẹ̀rọ̀ òun ni wọ́n ń tọ́ka sí. ìlẹ̀rọ̀ tó kílẹ̀mù wípé ìjọ ànábì ọ̀tọ̀ ìjọ tòun ọ̀tọ̀ ìlẹ̀rọ̀ tún sọ pé ẹni tí kò bá tẹ̀lé òun ọlọ́run ò ní gba ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó sì mú wọnú náà. kí ló sọ̀rọ̀ ẹ̀dín bẹ́ẹ̀ yẹn ọ sọ̀rọ̀ ẹ̀dín ẹni tí ò gbà náà gbọ́. now àwọn claims ìlẹ̀rọ̀ nìyẹn. ẹ kàn tún ka àwọn kan jáde eléyìí ó tún ṣe kó lè wá ni o eléyìí tẹ̀ ń wò lọ́wọ́ mi níbo lọkùnrin wà subhanallah. wọ́n kó eléyìí ni lónìí àwọn àlá wọ́n ṣe kó wá fún mi ni eléyìí tí mo kó lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe kó wá ni so ẹ jẹ́ kí n tún wá ka àwọn kan jáde ńbẹ̀ kẹ́ ẹ lè mọ àwọn claims ẹ̀ ní ojú ewé karùn-ún àkọlé ìwé rẹ̀ yìí ni ọ̀rọ̀ tí ọlọ́run subhanahu wa sọ nípa àwọn alátakò kàlífà ok so mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ bí mo kàn ṣe lajú nìyẹn nàmbà one number two number three number four ọ̀n tó lọ báhùn ọ̀n tó lọ báhùn ọ̀n tó lọ yẹn ó tó dúró thirty four níbi ìwé eléyìí o ẹ̀gbọ́n tó wí mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ èmi ọlọ́run subhanahu wa ta'ala ti rọ gbogbo nǹkan fún ọ. ti rọ gbogbo nǹkan fún ọ pátápátá kí ló tún wá kù. àwọn ọ̀tẹ́ ẹ̀sìn èmi ọlọ́run subhana wa ta'ala ni ó ń takò ọ̀hún wọn ò sì lè wá wọ àlìjànnà láíláí. mo fi orúkọ mi búra ẹni tí ó bá sì tọ̀ ọ́ tàbí ẹni tó bá ṣì ọ́ ọ̀tẹ́ ẹ̀sìn ni òun náà bí mo kàn ṣe lajú nìyẹn ara àwọn claims ẹ̀ nìyẹn o. omi ìtúrè mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ ẹnikẹ́ni tí ó bá ń takò ọ́ ìní jẹ́ kí àwọn màláyíkà fún ní ẹ̀san ìrun rẹ̀ títí yóò fi di ọjọ́ ìdájọ́ tí ìrun rẹ̀ yóò fi bàjẹ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ń takò òdodo èmi ọlọ́run subhanahu wa ta'ala bí mo kàn ṣe lajú nìyẹn. Ala item forty one ó ní láti inú àlá ìrìn àjò pẹ̀lú ànábì sallallahu alayhi o sallam ó ń bá lọ ó wá sọ pé ni ẹ bá tún gbéra kúrò níbi tí ẹ wà ìyẹn ìlẹ̀rọ̀ àti ànábì Muhammad ni ẹ bá ń lọ sí bí ẹ ṣe wá ń lọ lójú ni ẹ bá pàdé ọkùnrin kan tí mi ò rí ojú rẹ̀ ọwọ́ á sọ pé ẹ dúró kí ẹ gbọ́ ọ kí ẹ gbọ́ dáadáa o ànẹ́bí sallallahu alayhi wa sallam ọlọ́run subhanahu wa ta'ala ilẹ̀ ẹ̀rọ. ẹ̀yin ènìyàn tí ẹ bá fẹ́ ṣe àṣeyọrí tí ẹ bá fẹ́ ṣe àṣeyọrí nínú ayé àti lálùkìyámà ẹ kò gbọ́dọ̀ yọ ẹnì kankan sílẹ̀. Si nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta o ẹni tí ó bá fi lè yọ ọlọ́run subhanahu wa ta'ala kúrò ti ṣòfò ẹni tí ó bá yọ ànẹ́bì sallallahu alayhi wa sallam ti ṣòfò ẹni tó bá yọ ìlẹ̀rọ̀ kúrò ti ṣòfò àwọn àlá rẹ̀ nu o èmi ti yọ ọ́ kúrò ń bẹ̀ máa gbé òfò ń bọ̀ kádọ̀ wá ṣẹ́gi wa lórí máa gbé òfò lé yín máa gbé bọ̀ item number forty four ṣé ẹ wá rí iṣẹ́ kan náà ni òògùn ìlẹ̀rọ̀ àti ànábì sallallahu alaihi wasallam ṣe kí ló ń kílèmù bẹ́ẹ̀ o ń kílèmù pọ̀ náà ti dànábì ọlọ́run nìyẹn. ọlọ́run subhanahu wa ta'ala ó rán ànábì sallallahu alaihi wasallam sí gbogbo ayé pátápátá ṣùgbọ́n ìlẹ̀rọ̀ ní tiẹ̀ khalifa fún gbogbo ayé ni òun ṣe é wá rí kàlífà yìí ọlọ́run subhanahu wa ta'ala fún ní nǹkan o nǹkan tí ó tóbi sí ni ọlọ́run subhanahu wa ta'ala fún un láìpẹ́ ìmọ́lẹ̀ ó sí gbogbo òkùnkùn tó ń bẹ lórí ilẹ̀ ó ṣòfò tó máa sá lọ. now àwọn claims ẹ̀ nìyẹn ṣe rí lẹ̀rọ̀ alágbárí ni ọ kọkọ sọ wípé ànẹ́bì ni òpin àwọn ànẹ́bì ọlọ́run ok ó tún wá sọ pé ọlọ́run ti change ẹ̀ ọlọ́run ti change ẹ̀ ẹ jẹ́ kí n play bó ṣe sọ. ó ọlọ́run wá change ẹ̀ problem tiwa ó ní ti change ẹ̀ pé ọlọ́run sọ pé ọlọ́run ló sọ ti dé kéèyàn máa kọ́lọ́ ọmọ báyàn sọ̀rọ̀ kéèyàn di ànábì ọlọ́run pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé òpin ti dé bá ọlọ́run tún wá pàùndà kò tún wá sọ bẹ́ẹ̀ mọ́ ọ wá ní kí n wa ẹ àgbọ̀. ọlọ́run ló máa wí ń bí sáà bí ọlọ́run ọ̀sán bí Muhammad. ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ sí irú ni tọ́bọ́tún náà lè fi mọ̀ jẹ́ kí lẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹ kú ni ọlọ́run mọ̀ fẹ́ ṣe kan ó tó wá sí àdá ìrìn àti ilẹ̀ sẹ́yìn lẹ́bàá dáyé ni sẹ́yìn ti dáhùn ilé ni ọlọ́run wọ̀ bẹ́ẹ̀ ṣe kan ó tún ṣe padà ìrìnà ti ń bẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ bàdé yé ti bẹ́ẹ̀ jìkà mà ilé mi wọ́n mà ọlọ́run ló máa ń bẹ́ẹ̀. ó ní ọlọ́run sọ pé àyè o a ti sọ ìdájọ́ ilẹ̀ rọ̀ tó bá dá pé a bá wà ní abẹ́ òfin Islam àmọ́ a lo òfin Islam ní Nàìjíríà. ó wá kù òfin kejì tàbí ìdájọ́ kejì lórí ilẹ̀ rọ̀ níwọ̀n ìgbà tí ilẹ̀ rọ̀ ti fi rẹ̀ wípé ọlọ́run lòwò sọ bẹ́ẹ̀ mọ́ wíwá súyè òpin àwọn ànábì ọlọ́run tọ́lọ́run sì fi ànábì ṣe òpin àwọn ànábì ọlọ́run tó ní ọlọ́run lòwò sọ bẹ́ẹ̀ mọ́. tó ti sọ̀rọ̀ ẹ̀ di ànẹ́bí ọlọ́run fún àwọn ìjọ rẹ̀ àti gbogbo àwọn ọ̀rọ̀ yòókù tó ń wí tá a kà jáde nínú ìwé àlá rẹ̀ yìí ìlẹ̀rọ ti di kèfèrí one two ẹnikẹ́ni tó bá tẹ̀lé lẹ́rọ̀ lẹ́yìn òun náà tàbí wúlàhùn. òun náà ti tẹ̀lé lórí kúfúrù òun náà ti di kèfèrí. irú ẹni bẹ́ẹ̀ yálà ìlẹ̀rọ̀ yálà ọmọlẹ́yìn rẹ̀ tó bá jẹ́ ìmáàmù nínú mọ́sálásí èèwọ̀ ni kí àwa mùsùlùmí kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀. lianahu káfíìrù murtadun anilẹ̀ islam wọ́n ti jáde wọ́n ti rìtádà wọ́n ti kó mọ̀ wọ́n ti jáde kúrò nú ọgbà Islam kékeré ọmọlẹ́yìn ìlẹ̀rọ̀ àgbà ọmọlẹ́yìn ìlẹ̀rọ̀ àti ìlẹ̀rọ̀ gangan fúnra rẹ̀ olórí oko lónígàmbàrí rum kufarun kèfèrí ni wọ́n. sọ̀látù kọ́lífà gẹ́rù sọ̀híhà ẹnikẹ́ni tó bá kírun lẹ́yìn ilẹ̀ rọ̀ tàbó kírun lẹ́yìn ọmọ ilẹ̀ rọ̀ irun rò lálàáfíà kì í ṣe ta ìsàlùwàlá o bí kò ṣe nítorí àwọn àdìọ́kàn wọn àdìọ́kàn tó ti yapa sí ọ̀tá kò lè ṣáájú kírun fún yín ẹ sì má jẹ́ kó kírun lẹ́yìn yín kí ìdí ni wípé ẹni àlìjọ̀nù ń bá rìn ó ní àwọn ọmọ ẹlẹ́rọ ẹni tí àlìjọ̀nù jínù tó ń bá rìn ní àwọn ọmọ ìlẹ̀rọ kó o gbọ́ dáadáa kó o tó ya wèrè àwọn èèyàn ti ń ya wèrè gan báyìí o àwọn tí wọ́n ti fara kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti ń ya wèrè lọ o tó bá gbọ́ prógámù oríyọmí àmùzáàtì ọmọ káwọn èèyàn ti ń ya wèrè lọ o torí pé ẹni tí itọ́ ìlẹ̀rọ̀ bá kàn lára tiẹ̀ ti bá a itọ́ ìlẹ̀rọ̀ idán ni. ẹ má fààyè gba èyíkéyìí ẹni tó bá ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìlẹ̀rọ̀ nínú mọ́sálásí yín torí pé ewu tí ó tẹ̀lé tẹ́ ẹ bá fààyè gbà á pé ṣebí kì í ṣe òní ìmọ̀ọ́mù wa ṣebí yóò kírun lẹ́yìn wa ni bẹ́ẹ̀ ni tó bá kírun lẹ́yìn yín àdánwò tẹ́rì ń bẹ́ẹ̀ ẹ̀ kò ní ṣe fẹnu sọ. àmọ́ lẹ̀rọ̀ wọ́n mọ bí wọ́n ṣe máa bá yàn sọ̀rọ̀ tí wọ́n mú sí kọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n kó nǹkan sí lọ́pọlọ pé máa ń sùn ní gàǹbàrì máa ń sùn ní gàǹbàrì. ẹ gbọ́dọ̀ fààyè gba ọmọ ilẹ̀ rọ̀ láti kírun nu mọ́sálásí yín àfi tẹ́ ẹ̀ bá mọ̀ọ́mọ̀ ìlẹ̀rọ̀ ló kù. wọn sì sọ̀rọ̀ dámọ̀ wọn sọ̀rọ̀ dámọ̀ pàápàá. ọ̀dọ̀ àbẹ̀rẹ̀ pé láwà ní black ní sábà máa ń wé láwà ní black ní ẹ máa wé. ẹ má fààyè gba kó kírun mọ́sálásí yín. wọ́n wulẹ̀ ti sọ pé ẹni tí ó bá ti gbalẹ̀ rọ̀ gbọ́ kì í ṣe mùsùlùmí abẹ́ ni wọ́n ní gbogbo wa láwọ̀ náà ẹ ọwọ́ wọn nìkan kẹ́ máa dá ẹ̀sìn wọn ṣe bí ìjọ àmàdíyà ti ń dá ẹ̀sìn rẹ̀ ṣe. èyí tó bá mọ kí ó nu ọmọ ilẹ̀ rọ̀ ẹ má jọ kọ́ ọmọ yín kéwú ẹ má fààyè gbà wọ́n mọ́sálásí kódà wọ́n tó bá jẹ́ láńlọ́ọ̀dù bí mo ṣe ń sọ lọ́wọ́ yìí tó bá dìskọ́fà pé tẹ́nàǹtì rẹ kan ọmọ ẹ̀yìn ilẹ̀ rọ̀ ni tètè kó báláǹsì owó ẹ̀ lé lọ́wọ́ kó máa bá tiẹ̀ lọ o ìsọ kí mo sọ fún ọ tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ tọ́rọ̀ ẹ bá yíwọ́ ìsọ mo sọ fún ọ eré ló pè é èṣù ògiri òkò ó lé oríta ó ní ilẹ̀ rọ̀ ògiri òkò ó ní ilẹ̀ rọ̀ ẹ̀ ń mọ òkò ẹ̀ ń kó o mọ̀ àtòun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n èé ṣe mùsùlùmí àlùsùnà wọn ò tí ì dáàkọ ẹ̀sìn tiwọn wọ́n kàn fi ìsìláàmù tiwa ṣe bójúbójú ni ẹ gbọ́dọ̀ fààyè gba ilẹ̀ rọ̀ ẹ gbọ́dọ̀ fààyè gba ọmọ ilẹ̀ rọ̀ nínú mọ́sálásí yín nínú ilé yín ládùúgbò yín wọ́n ti ní agbo tiwọn ibẹ̀ ni ń pè ní onígàmbàrì. ìwọ tó jẹ́ bàbá tó o bá ti fi ọmọbìnrin rẹ fún ọmọkùnrin kan tọmọkùnrin yẹn wá jẹ́ ọmọlẹ́yìn ìlẹ̀rọ̀ lálẹ́ yìí lọ mú ọmọ ẹ kù ń bẹ̀ lọ́ọ̀rẹ́ mú ọmọ rẹ kúrò ń bẹ̀ kó tó wọgbó lọ ọ ò padà rí ọmọ mọ́ bọ́bá ẹ mú lọ ọ̀dọ̀ ìlẹ̀rọ̀ tó wọnú gbó onígàǹbàrí ò lè rí mọ́ tiẹ̀ bọ́ ọ̀nù. ìwọ tó o bá sì lọ ọmọkùnrin tó sọ fún ọ pé o ti dóńgàǹbàrì rí tètè mú un lọ́la mú un lọ sí ọ̀dọ̀ àwọn rúkúyà ọ̀dọ̀ àwọn rúkúyà kí wọ́n fi rúkúyà ti jínú lẹ̀rọ̀ jáde kúrò lára rẹ̀ torí pé ìlẹ̀rọ̀ ó máa ń tọ́jú àlìjẹ̀nu pamọ́ síyàn lára gbogbo èyí tẹ́ bá wo prógráàmù àwọn ìbejì tí wọ́n ti ní ọdẹ orí tí wọ́n ń bẹ ní àárò lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́rìí sí tí mo sọ yìí. ẹni tó jẹ́ aládùúgbò àwọn ọmọ méjì tí wọ́n ti wọ thirty three years of age tí wọ́n ti ní ọdẹ orí báyìí àwọn tán jọ ń kírun mọ́ṣáláṣí kan náà àwọn ni wọ́n á bá mi lónìí ìwé tí wọ́n kó wá náà sì rèé. àwọn ọmọ yìí wọ́n lọ ọ̀dọ̀ lẹ̀rọ̀ wọ́n kúrò ń bẹ́ẹ̀ ó ti fi nǹkan pamọ́ sí wọn lára ó tún tún wọn pè pé kí wọ́n tún wá wíwá tí wọ́n wà á wá nígbà ẹ̀kejì wọ́n bá ní wọn gbọ́dọ̀ wojú lẹ̀rọ̀ pé lílì lẹ̀rọ̀ ń bínú ó ní kí wọ́n dojú kí wọ́n dojú bolẹ̀ wọ́n dojú bolẹ̀ ìlẹ̀rọ̀ wá fún táyé ní one thousand ó fún kẹ́hìndé one thousand wọ́n délé orí wọn dàrú ni àwọn òbí wọn ló mọ iye tí wọ́n ti ná lórí wọn báyìí wọ́n ń bẹ ní àárò lọ́wọ́lọ́wọ́ báyìí Oríyọmí Amzati ó gbé ó rí wọn sunkún Oríyọmí gan rí wọn nígbà tí yàn wé láwàní tó wá kó ewé àkókò tó kó sí abẹ́ rẹ̀ tí ò ti wọ̀ ọ́. wọ́n ní ọmọdé ò ọmọdé ò lóògùn ó pè ó ń dọ̀rọ̀ tába sọ fún ọ tó bá gbọ́ okú oríire tó bá ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ gàre àwọn lọ ń gábàrí lọ́wọ́ o jírí èrè ọ̀bà tí ìsínú yín rí ó jẹ́ ni. kí ọmọ méjì táyé kẹ́hìndé tí bàbá bí táwọn méjèèjì sì ya wèrè nítorí pé wọ́n láwọn lọ́ọ̀rọ̀ ilẹ̀ rọ̀ mọ́ ibẹ̀ níwá àmúrílé lọ́gẹ̀ ń sọ fún ọ pé tó o bá ti rí ẹnìkan tó ń bì fẹ́ǹdì ọmọ rẹ ọkùnrin tọ́lọ́ ọmọ rẹ̀ ní òun tètè yà wọ́n tó o bá lọ́mọ ń lé ọkọ tó ti bọ́ sọ́wọ́ ọmọ ilẹ̀ rọ̀ tètè lọ́mọ rẹ kúrò ń bẹ́ẹ̀ tó o bá fi lé rẹ́ǹtì fọ́mọ ilẹ̀ rọ̀ tètè wájú òsì jáde kúrò ń bẹ̀ nínú mọ́sálásí yín ẹ má fààyè gbà wọ́n ọ̀wọ́ ń tà lè ṣe mọ́ nìyẹn ọ̀wọ́ ń tà lè ṣe mọ́ nìyẹn alolàkùn dínú kún wà líyà dín kílẹ̀ rọ fọwọ́ mọ́ ẹ̀sìn irọ́ rẹ̀ káwa náà fọwọ́ mọ́ ẹ̀sìn tiwa náà kì ṣe Islam. àmọ́ sọ́ba dá sí pé abánijọba ìsìláàmù ni ọ̀ kò lè tó báwọn gbàgbà kò lè tó báwọn ìjọba ni ó ẹ̀sìkúùtì rẹ̀ àmọ́ àti lórílẹ̀‐èdè ìṣẹ̀ríà ìsìláàmù ẹ̀sìkúùtì sì ṣe ọ̀rọ̀ individual ọ̀rọ̀ gọ́fọ́mẹ̀ntì ni so ọ̀wọ́n tó wà níkàwọ́ ni individual ni wípé ààbọ̀ ṣe mọ́ ilẹ̀ rọ̀ mọ́ gbé kẹ̀kẹ́ rẹ lọ mọ́ dánúgbò rẹ gbé àwọn ò ní wá kírun lórí gàǹbàrí ìwọ náà máa kírun mọ́ṣáláṣí wa àti wọ́ àtàmọ́lẹ́yìn rẹ. ẹni tó bá ní ìbéèrè kó béèrè báyìí ìyẹn ni ọ̀rọ̀ tí a fẹ́ mú wá ní alẹ́ ti tòní ìdájọ́ lórí ìlẹ̀rọ̀ kókó ẹ̀dẹ́ sì ni pé ìlẹ̀rọ̀ kì í ṣe mùsùlùmí a gbọ́dọ̀ bá dòwú ẹ̀sìn pọ̀. ẹni tí ọ bá fẹ́ ọmọlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ kò fi ilẹ̀ gẹ́gẹ́ aya kò fi ilẹ̀ a gbọ́dọ̀ jọ kírun papọ̀ nù mọ́sálásí. oníkàlùkù wà lórí ọwọ́ rẹ̀ oníkàlùkù dúró sí ààyè rẹ̀ tílé bá wá rí i pé ọ̀rọ̀ tí sọ yìí kó bọ́ ọ̀tà kó sépè tẹ́bọ̀ lọ sọ pé ẹni tí ọba gbòun ní aṣáájú tí ọgbọ́n ní kàlífà tọ́lọ́ ń gbé dìde bọ́lọ́ ṣe gbé ànẹ́bí wa dìde pé kó jẹ́ káwọn jọ bọ́ta káwọn wá ṣe mùláhánà mùbáhálà ibi mo ti sọ fún ọ pé o bọ́ ọ̀ta ibi wọ́n lọ ibú wọ́n lọ bọ́ ọ̀ta bọ́ ọ̀ta now I'm ready for you anytime from now mi ò fẹ́ fún ọ ní deadline mo fún ọ ní. unlimited days tó bá ronúpìwàdà bọ́ọ̀tà kájọ wá ṣe mùláánà kọ́ wá rí kan gun òpùrọ̀ òpùrọ̀ ni ọ́ o so láti alẹ́ yìí lọ orúkọ ní ìlẹ̀rọ̀ alikazabu gẹ́gẹ́ bí musailima alikazaabu ìlẹ̀rọ̀ alikazabu ìtumọ̀ alikazabu ni òpùrọ̀ ìlẹ̀rọ̀ òpùrọ̀ gbogbo bá ti ń dákọ̀ ẹ gbọ́dọ̀ máa so òpùrọ̀ mọ́ ilẹ̀rọ̀ òpùrọ̀ kí ló kọ rẹ̀ ilẹ̀rọ̀ òpùrọ̀ ọ gbọ́dọ̀ dálẹ́rọ̀ nìkan pè láì fi òpùrọ̀ kún ilẹ̀rọ̀ òpùrọ̀ tó fẹ́ wí lárúbáwá ilẹ̀rọ̀ alikazab gẹ́gẹ́ bí musailima irú rẹ̀ tó ṣáájú rẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn sàábà ṣe fi alikazab kún orúkọ rẹ̀ tó fi ká sí pé kò sínú tíà tó ti ka ọ̀rọ̀ Musailima wọn ò tiẹ̀ rántí bàbá tó bí mọ́ ní musa wọ́n mọ̀ pé Musailima tún lè kazab Musailima so nítorí náà ilẹ̀ ẹ̀rọ alikazab ilẹ̀ ẹ̀rọ òpùrọ̀ nítorí wípé ọlọ́lọ́ ń gbé ọ dìde gẹ́gẹ́ bó ṣe gbé gbogbo àwọn ọ̀rọ̀ jákàjáká jẹ́gẹ́jẹ́gẹ́ tí bọ́ ọ sọ ọwọ́ akọ amuzasi sọ̀rọ̀ kan ó ní ah, àwọn ìwé tí lẹ̀rọ ti ṣe bọ́ọ̀ta yìí yóò wúlò fún àwọn ìyá ẹlẹ́pà àwọn ìyá tí ń tẹ́pà wọn ò lè fi ta ẹ̀pà gúgúrú àtẹ̀pà torí tó ṣeé ṣe náà nu kò wúlò fún kankan kò wúlò fún kankan kì í sọ̀rọ̀ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ èṣù ní bẹ́ẹ̀ nítorí náà musailima alikazab lórúkọ rẹ o láti alẹ́ ìlọ subhanaka allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك